ó gbọ́ Yorùbá ìwọ tèmi more? More ìyá Bàsírá. fine girl ó gbọ́ Kàlàbà ó gbọ́ Ìgbò ó gbọ́ Haúsá. ó láti gbọ́ Yorùbá ó láti gbọ́ Yorùbá. fine girl ó gbọ́ Yorùbá gbọ́ Yorùbá gbọ́ Yorùbá. fine girl ó gbọ́ Yorùbá gbọ́ Yorùbá gbọ́ Yorùbá. ó fẹ́ fi mí dẹ́ngẹ́ ó me fi mí máa bó ó fẹ́ fi mí pa ṣáyó ó fẹ́ fi mí máa ṣó. àbí